lọ bá mi sọ fún sísìn yẹn kó má yìí lọ torí pé fàájì tẹ́lẹ̀ láwà ẹ bá mi sọ fún bọ̀bọ̀ yẹn kó má yìí lọ torí pé fàájì tẹ́lẹ̀ láwà mọ́mí á sọ fún dájú sọ fún pé bọ̀bọ̀ jọ̀wọ́ kò gbé mi sáyà ọmọdé ń ṣe mí bọ̀bọ̀ mi dá. <laughs> wọn kọ́ nìṣó ńlé orin nìyẹn fún gbogbo yín tẹ̀ wá ńlé pátápátá fàájì tẹ́lẹ̀ la wà nínú ilé wa ó gbọ́dọ̀ máa kún fún fàájì ó gbọ́dọ̀ máa kún fún oyin àti adùn ìfẹ́ lójoojúmọ́ èmi tiẹ̀ ní àwọn olólùfẹ́ kan á sọ pé nínú ilé tiwa o everyday is valentine everyday ló yẹ kí valentine jẹ́ nínú ọ̀dẹ gbogbo olólùfẹ́ pátápátá ìyẹn náà ni mo fi ń kí yín káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lọ́jọ́ tẹ́ni lórí Orísun tẹlifíṣàn ti yín gbọ̀ngàn orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò lẹ́ẹ̀kan sí aya olúwaṣẹ́ ńlá fún mi aláṣà kẹtì yín tí ó kọ́ mọ̀ ìyá gbogbo ìfẹ́ lórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun <laughs> ṣé láwọn ìdílé aláyọ̀ mi tí wọ́n ń sàn tí wọ́n pírítì tàbí ọjọ́ wọlé lẹ́ẹ̀kan wọ́n ti jókòó mo ti gbága fún mi ẹ káàbọ̀ sórí ètò ẹ rọra sà ẹ kú kalẹ̀ ẹ kú kalẹ̀ mà ẹ kú kalẹ̀ sà ah ó ga ọ dáàdi ó yẹ kí n sọ pé kẹ ṣọ́ọ̀bù náà kù ah ah as e dey sweet us e dey pain there ẹ ẹ ah sweet tó jókòó tí ẹ ẹ mójú lọ sọ́jà ó dáa àwọn ẹ̀rẹ́ ti rí ojú yín bóyá ká sọ̀rọ̀ báyìí ká bẹ̀rẹ̀ iṣẹ́ náà ló ní pẹrẹwu hmm, eré làá fọmọ ayò ṣe lónìí ẹ bá ń dárúkọ ìdílé yín fáwọn ará lé. mo kí yín nílé lọ́kùnrin lóbìnrin orúkọ ìdílé wa ni ìdílé ayọ̀ olóòtú. Hmm. ìdílé ayọ̀ olóòtú sẹ́yìn nìkan lẹ dá wa ah, èmi nìkan náà nítorí àwa méjì ti parapọ̀ àti dẹyọ ọkọ. ẹ eh, so di afọ eh, ìyá àti dájú wọn àti mọ́mì wọn wàá sọ àwọn náà lórúkọ. wọ́n sọ lórúkọ lórúkọ ìdílé ayọ̀ àti ìdílé ayọ̀ àti ìdílé ìdílé ayọ̀ àti adélọlá olóòtú. Eh, ìdílé kan ni ìdílé ayọ̀ àti adélọlá olóòtú eh, ṣe mọ̀ pé wọ́n pé eh, ó dáa káàtó dáadáa ó sì yẹ káàtó ìdílé ayọ àti adélọlá àbí olóòtú àwọn ní àlejò wa lórí ètò léni ìyàwó àìní ìkábọ̀ sórí ètò mọ̀ ẹ bá ń fohùn yín kí àwọn alékù kalẹ̀ lọ́ọ̀dẹ̀ bí wọ́n kalẹ̀ lọ́ọ̀dẹ̀ o ṣàlàfíà lẹ bá wọn o. ẹ kalẹ̀ o hmm. gbogbo yín ṣàlàfíà ni o. wọ́n pa làáfíà ni. ẹ o ọ̀dọ́ yìí náà ni ìbéèrè mi á ti bẹ̀rẹ̀ ìyá wa ìgbéyàwó yín ti tó ọdún mélòó. á ti tó twenty five years twenty five what ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣe é ṣeré ni àbí kí n pé tey you dey why me ye o <laughs> twenty five what ah, ah. ẹ sì ṣeré kété ojú yín ṣerékété ojú bàbá wa gan náà ṣerékété ó dàbí ká pé ọdún mẹ́wàá tàbí ká kàn ṣáà pé fi ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣáà kódà ọlọ́run àtúbọ̀ máa bá mi tọkọ̀ ìgbéyàwó yín síwájú àti síwájú sí èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní ráyè láàrin yín lágbára ọlọ́run ẹjọ́ dàgbà báyìí kẹ̀jẹ́ kẹ̀jẹ́ ẹjọ́ dògbó lágbára ọlọ́run nínú àlàáfíà tó pọ̀ bàbá wa ẹja ṣe báyìí ẹ̀ àtúgbọ́dọ̀ máa pẹ́ àrí àtùpà pálọ̀ òlú ẹlẹ́jẹ̀ tútù ọmọ tó rẹwà níbo lẹ ti pàdé ìyá wa. mo pàdé ẹ ní ìlú Ìbàdàn Hmm. ní First Bank lọ́dún hmm. náà lọ́hùn mo lọ ṣe agùnbánirọ̀ ní First Bank mo wá rí. ẹ̀yin ṣàgùnbánirọ̀ ní First Bank ẹ̀ ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ni hmm. ló wá sí First Bank nílùú Ìbàdàn. wọ́n wá gbowó ah, kì í ṣe àbáwọn náà wá ṣe. wá ṣiṣẹ́ wá wá wá wá submit dọ́kúmẹ́ǹtì company tóun náà ti ń ṣiṣẹ́ hmm. mo wá wò pé ah, ah. ó dàbẹ́ ni pé ẹni tọ́lọ́run ti ń ṣàpèjúwe ẹ̀. kí lẹ rí kí lẹ sáré rí kẹtẹ tó wò pé nǹkan kan ló máa ń kọ́kọ́ attract èèyàn sẹ́yàn. Hmm. mo rí ìmúra ẹ̀ hmm. pé ó múra ní ìmúra ọmọlúàbí hmm. ṣe ń gbọ́ kò dókè kò dé sálẹ̀ ẹ wá pé ẹ̀ ń wọ́kọ. <laughs> mo rí pé múra ní ìmúra ọmọlúàbí hmm. mo dẹ̀ wí pé eléyìí eléyìí ó fi ti èèyàn eléyìí ó fi ti èèyàn gidi ah, ah. mo fẹ́ wo bí ìyá wa ṣe máa rí ní àsìkò tẹ̀ ń sọ yẹn ah. àsìkò tẹ̀ ń sọ yẹn ti tọ́dún mélòó. Um, that was 1999. ninety nine. tẹ́ ẹ sọ yẹn gangan tẹ́ ẹ pàdé wọn sọdún tẹ́ ẹ pàdé wọn náà lẹ́fẹ̀ẹ́ ọdún yẹn náà ni. Ah, bá mi ò tiẹ̀ fẹ́ ọ pé eléyìí <laughs> igi ti ṣẹ́ni wọn kì yóò gún ni kó tó di pé àwọn nǹkan ò lọ jàgbà lọ́wọ́ mi. tó nígbà tí mo sọ pé mo fẹ́ wo àṣẹ rí gbà yẹn bá mi lórí ètò wọn ní ah, má tiẹ̀ ló bẹ̀ rárá ọmọ ọdún ni ọmọ set. ìyá wa nígbà tí dáàdì tí wọ́n rí yín ní àsìkò tó ń sọ yẹn ìgbà wo lẹ kẹtẹ tí ẹjẹ tó lọ sọ́dọ̀ ìgbà wo lẹ wá dẹnu ìfẹ́ kọ wọn. ó ti máa ń wá sí ọ́fíìsì tèmi ti ń ṣiṣẹ́ hmm. bí ẹ̀ẹ̀mẹta sẹ́ẹ̀mẹrin tí mo ti máa ń kíyèsí hmm. so lọ́dún náà lọ́hùn bó tún ṣe wá ní bó ṣe máa ń wá hmm. mo wá wò ó pé jẹ́ n dẹnu ìfẹ́ jẹ́ n try lucky ni jẹ́ n try ẹ̀ àti pé ó jẹ́ni tí ọkàn mi fà sí tó bá ti wá hmm. ohun tí ò jẹ́ kí n kọ́kọ́ fẹ́ máa gbìyànjú ẹ ni wípé ṣe mọ̀ tẹ́ bá rí ọmọlúwàbí hmm. èèyàn kì í fẹ́ fi bara ẹ̀ nǹkan kékeré bara ẹ̀ jẹ́ hmm. tí mo dẹ̀ mọ̀ pé ẹni yóò tún padà wá o hmm. kó má di pé yóò wá máa wá yóò máa mọ́ mi lójú. tí ò ní kí mi mọ́ hmm, ẹ wò fẹ́ ìfẹ́ nìyẹn o. <laughs> <laughs> wàá ní jẹ́ kí n gbìyànjú ẹ̀ adẹ̀jọ́ sọ. níbo lẹ ti dẹnu fẹ́ kọ wọn ṣé inú báǹkì ń bẹ ni àbí ẹ fi pàdé síbì kan. ẹ inú báǹkì yẹn náà ni mo kàn ó mú ìwé tó fẹ́ẹ́ tó fẹ́ wá submit wa hmm. ah, mo wá jẹ́ kí n bá ẹ fi sí ibi tó tọ́ kí n hmm. lè bá ẹ ṣe ìgbà ìṣe kó lè tètè yá hmm. ó dẹ̀ ó dẹ̀ mú wá. àmọ́ àpé ẹ ṣe ah, ah, thank you àwọn èèyàn kò tí ń jẹ́ mi náà wò. ọmọ náà dáná kí á ní. ó dẹ̀ mo ti lè sọ fún mi pé dákun ṣáà lè ríra ní lẹ́yìn tí a bá parí hmm. lẹ́yìn ní closing hour hmm. ó dẹ̀ ní à kò sí problem pé a lè pàdé níbi kan níbo ni first bank àdúgbò bo ni first bank yẹn wà first bank yẹn wà ní Dùgbẹ̀ wọ́n máa ń pè ní Fẹ́mi Johnson nígbà yẹn Fẹ́mi hmm. Johnson building ní hmm. eh, ibẹ̀ ni regional office. Hmm. kọ́lọ̀ ń dẹlẹ̀ fún bọ̀dá mi kan ní ayé ìgbà làwọn náà ti wà ní first bank tẹ́ ẹ̀ sọ kò dépò ó dáa. ó dẹ̀ ó dẹ̀ ní kí n jẹ́ ká pàdé ní wọ́n pè mí kan ní four ní ìyànà adé ọ̀yọ́ hmm. ah, mo rí i pé ọ̀nà ọbẹ̀ náà lọ́nà lé mi. Ah, ọ̀nà ọbẹ̀ túbọ̀ ọ̀nà lé yín bọ́nà ọbẹ̀ ò bá tiẹ̀ gbọ̀nà lé yín kọ́. màá gbìyànjú. sísá <laughs> mi nígbà tí bọ́dà mi dẹnu fẹ́ kọ yín kí ni àwọn nǹkan tí ẹ rí nínú wọn tí ọ̀rọ̀ yín fi tètè wọ̀ torí mo rántí pé ó dà pé wọ́n sọ pé ọdún tẹ́ ẹ pàdé ọdún yẹn náà lẹ ṣègbéyàwó kí ni àwọn nǹkan tẹ́ rí tọ́rọ̀ yín fi tètè wọ̀. Hmm nǹkan tí mo rí ń gbà yẹn ni pé lálàkọ́gbà tí mo kọ́ lọ síbẹ̀ tí bá ti hmm. débi iṣẹ́ wọn a máa fẹ́ súnmọ́ mi bẹ̀mí a máa sún lẹ́yìn hmm. but lọ́jọ́ yìí nígbà tí máa débẹ̀ ìwé tọ́gá mi ní kí n mú lọ nígbà tí máa débẹ̀ kí àwọn ti sá sọ́dọ̀ mi hmm. wọ́n ti sáré gba ìwé yẹn lọ́wọ́ mi pé kí n má wọrí àwọn á ràn mí lọ́wọ́ àní náà bá wò pé kó lè yá mi náà ni àní náà bá gbélé wọn lọ́wọ́ wọn bá ràn mí lọ́wọ́ ǹjẹ́ kí n dẹ̀ jáde kí n máa lọ nàbà ní ṣáà lè ríra hmm. ah, máa lè ríra kò sí wàhálà ìgbà kò tí ì sí ẹ̀rọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ landline ló wà ń gbà yẹn nàbà hmm. ní òkè kí n fáwọn ní nọ́mbà ibiṣẹ́ wa bá dẹ̀ fún mi kí mo débi iṣẹ́ sí mi tí jókòó ìṣẹ́jú kan gbaran gbaran gbaran ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti dún ló bá dún ni mo bá gbé ẹ̀ ló ọba ní ah, èmi ní lágbájá o tájọ pàdé ní nísinsìnyí nísinsìnyí ah, níbo ni ká ti gbàdé mi náà dáa ìyanu adéọyọ ẹ jẹ́ àpàdé ńbẹ̀. bẹ́ẹ̀ ni ọ́fíìsì ti wá wà. bàṣà ṣe pàdé ní itri e kan bẹ́ẹ̀ nìyẹn àbá hmm. pàdé bẹ́ẹ̀ ṣùgbọ́n kí n tó lọ́jọ́ yẹn gba àwọn ará abiṣẹ́ mi sọ wọn pé mo ti réyàn kan o hmm. ẹ jẹ́ àjọ lọ bẹ̀ gbogbo wa ṣe jọ lọ nìyẹn bá sọ fún wọn pé tẹ́ ẹ bá ti rí i tó bá ti jẹ́ pé kò dáa ẹ̀yẹn ṣáà fún mi àti hmm. fúnra wa ń sàn nígbà tá a dé bẹ̀rẹ̀ sọ pé ilé ìgbìn ó ẹ̀yin kí ló dẹ̀kun ẹ máa lọ léyìn Hmm, ẹyin tó kù ẹ mọ ọdún alárinà tọkọ bá ti mojú aya kí alárinà yẹ ìbànújẹ́. Hmm, láti ìgbà yẹn tí tí dòní ṣé ẹ lè sọ pé nǹkan kan dáàdì wa ni nǹkan kan ló ló gbìlù yín mọ́ sísá eh, bẹ́ẹ̀ ni lákọ̀ọ́kọ́ náà hmm. lẹ́yìn ìgbà tí a mọ̀ra yẹn hmm. lọ́dún náà lọ́hùn ó gbà láti tẹ̀lé mi lọ sí ilé lẹ́yìn tá a ti mọ̀ra bíi oṣù mélòó kan ìyẹn ní ìlú mi níbi tí ìyá mi wà. Mm. Uh, tí a dẹ̀ délé tí ìyá mi rì. Mm ìyá mi béèrè pé torí èmi àtọ̀rẹ́ mi kan ọkùnrin àtòun lájọ lọ lálẹ́ ní ìtẹ̀lé wa nù. nínú ẹ̀yin méjèèjì. Ah, mo lé mi ni. oko amọ̀ lápẹ̀. <laughs> ìyá mi wá sọ wípé tọ̀ tó bá jẹ́wọ́ ni ẹni tó fẹ́ nìyí o. wow ẹ máa torí ìgbà mo ẹ̀ ń ṣàgùnbánirọ̀ ni kì í ṣe pé bóyá kò ní nígà ní nígò hmm. ìyá akànnì káṣí máa ń ẹni tó gbọ́dọ̀ fẹ́ lélẹ́yìí pé hmm. òun kì í fẹ́ ká máa lọ ṣóṣòṣò kiri. bẹ́ẹ̀ ni máa mú eléyìí máa mú eléyìí. lẹ́yìn ìgbà yẹn èmi dẹ̀ jẹ́ ẹni tó fẹ́ràn láti gbọ́ràn sí òbí lẹ́nu. òbí lẹ́nu lẹ́yìn ìgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ sí rò pé kí ni wọ́n rí hmm. kí ni wọ́n rí yẹn hmm. ni mo bẹ̀rẹ̀ sí ń. ẹ wá títí títí títí tó fi pé twenty five years. <laughs> mo rí pé ah eh, àti wípé hmm. eh, nígbà tí ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ sí ń tó bí ọdún márùn-ún mẹ́fà mo bẹ̀rẹ̀ sí ń rí nǹkan tí wọ́n rí pé ẹ̀yin ò tètè rí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. àyìn ah, tètè rí o hmm. torí ńgbà ọba ẹṣẹ mọ ẹni ọ̀dọ́ ọkùnrin gbà yẹn ẹ ẹ máa rí gbogbo àwọn ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo tó máa hmm. wà àwọn lọ́múrọ̀rọ̀ àwọn onígbàdé ńlá <laughs> ṣùgbọ́n gbàdẹ hmm. <laughs> ti láti agbọ́dọ̀ gbọ́ràn bẹ́ẹ̀ tí náà gbòòrò tẹ ẹ náà gbàrà ẹ ti padà wálé. àti ẹ̀wà náà gbòòrò <laughs> torí tẹ bá ṣàkíyèsí ohun tí mo sọ ṣe máa rí pé kò sí àyè àsìkò yẹn kò sí àyè fún mi láti ṣe ohun kan tí mo máa ń sọ ní pé mi ò ní mọ Yorùbá bachelor ọ̀dọ́ langba náà ni. kò sáàyè ẹ̀ fún mi mi bá wọn hmm. ṣe pé ọ̀dọ́ langba eléyìí o tó ti dàgbà lé tó ń hmm. jókòó bí i ọdún kan ọdún méjì. oríṣiríṣi obìnrin wá kò sí àyè ẹ̀ hmm, nǹkan tí mo rí tó jẹ́ disadvantage nìyẹn kò sí. nǹkan tó máa ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọkùnrin míì náà ṣẹ̀ṣẹ̀ gbé nìyẹn nígbà tẹ́lẹ̀ bá ti ń wá tó ṣe ráìsì wá títọ̀ ń wá tó ṣẹ̀fọ̀ wá eléyìí tún wá ogun yẹn wá wà pa ah, ìwọ ni kí n wá yà sí báyìí. <laughs> ẹ ní wọn dé mú wọn nígbà bẹ́ẹ̀ dẹ̀ rèé gbogbo wọn ń ṣe pẹ́pẹ́ fúrú ni. láti wá ibùjókòó kò sáàyè rárá hmm. ní. Mm tẹ́lẹ̀ jókè ìyá ti ní rárá àwọn fúnra wọn náà gbéra láti ìlú Ọ̀wọ̀ hmm. ní Ondo state wọ́n ní dandandandan àwọn fẹ́ lọ mọ àwọn èèyàn wọn wow mọ́ mi. Hmm. so wọ́n dẹ̀ wá sílùú Ìbàdàn dẹ̀ mọ́ wọn so láti gbà yẹn mo ń gba eré àníyàn nìṣó <laughs> gbogbo yìí tẹ̀ wá ní bàbá wa sọ kọ̀ọ̀kan nígbà tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ń sọ yìí nípa ìrìnàjò ìgbéyàwó àwọn eh, ìrìnàjò ìgbéyàwó wọn wọ́n ní ní ọjọ́ àkọ́kọ́ táwọn kọ́kọ́ rí wọn ìyá wa wọ́n múra dáadáa bíi ọmọlúàbí wọ́n fi adjective yẹn qualify yẹn gbogbo ẹ̀yin sísí tẹ̀ wá nílé báwo lẹ́yìn náà ṣe múra eh, ṣé eh, ìmúra tí ọkùnrin máa rí tó máa lè sọ pé ah mo lè fẹ́ lè ṣaya béèyàn bá wọ̀wọ̀ kú wọ̀ gan bí àwọn ẹ̀mí bá ń sọ fún pé ìyàwó ẹ̀ ni ọgán máa sọ pa rárá <laughs> ẹ̀mí èṣù ni <laughs> ẹ̀mí èṣù ló ń bá mi káwa tún máa rìbùkù ẹ̀mí èṣù lẹ́gbẹ̀ẹ́ ó túmọ̀ sí pé bá a ti rìn lápò ni bẹ́ẹ̀ dẹ̀ ni ìrínisí òun náà ni ìsọni lọ́jọ́ àti nǹkan ẹ̀kọ́ lára ìgbéyàwó ìrìn àjò ìgbéyàwó yín bí mo ti sọ ọlọ́run á dúró ti ilé yín ẹ̀yin ará ilé tẹ́ wà nílé ó dá mi lójú pé ẹ̀ ń gbádùn àwọn ìdílé aláyọ̀ nítorí pé èmi náà mò ń gbádùn wọn lórí ètò lẹ́ni adẹ̀sí tó máa gbádùn wọn dọ́gba ẹ kú kalẹ̀ ẹ má ti lọ síbi kankan à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tiyín gangan fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa èmi pẹ̀lú àwọn ìdílé olóòtú Adéọlá àti Ayọ̀ àwọn làjọ wà lórí ètò lẹ́ni àti ń gbọ́n ìrìnàjò ìgbéyàwó wọn kó tó di pé a lọ sí òkè lọ́hùn lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ dẹ̀rẹ́ wọ́n ṣe wà ń kalẹ̀ wà ń digbí ẹ̀kú kalẹ̀ sáà ẹkú kalẹ̀ mọ́ ẹ yọ àti bọ́sì abala kọ̀tẹ́ tí dúró de ìyàrá ilé abala show ní tán ẹ yọ bẹ́ẹ̀ ti wà ní ẹ bá mi wojú dáàdì kẹ wojú mọ́mì kẹ bá mi béèrè lọ́wọ́ wọn pé ṣé o mọ̀ mí tán dáadáa kí ni dáàdì sọ kí ni mọ́mì sọ ó dà ẹ ó yá ẹ fẹ̀yìntì kẹ wá máa wo àwa báyìí ẹ bá mi ẹ bá ń kojú sí màmá wa ẹ bá ń béèrè lọ́wọ́ wọn pé ṣé o mọ̀ mí tán dáadáa. ń gbọ́ ṣe o mọ̀ mí tán. mọ̀ mí tán. wọ́n mi láwọn ọmọ yìí tán mọ́mì nínú ẹ̀ bá ń béèrè lọ́wọ́ dáàdì ṣe ṣe mọ̀ mi tọ́ dáadáa. gidi gan. ee eh, dáàdì ní gidi gan gangan gidi gidi gan ó dáa àmọ́ bẹ́ẹ̀ tí mo ra yín tán sí ní kò pẹ́ kò pẹ́ báyìí ah ta ló fẹ́ bá wa bójú oorun. àmì ṣé èmi kí n bójú. ẹ jẹ́ kí mọ́mì bójú. Mm-hmm. ẹ̀yà bá wa ṣe ẹ ṣeun bàbá wa ó ga o gbogbo nǹkan ni dáàdì fi ń kẹ́ mọ́ mi èèyàn mi ò fẹ́ stress ìyàwó mi ẹ jẹ́ kèmí bójú ó ti dáa mo fẹ́ máa béèrè àwọn ìbéèrè yìí mú mi ẹ̀ ní àǹfààní láti sọ síta lẹ́nu ẹ máa bá wa máa kọ́lẹ̀. ìbéèrè alákọ̀ọ́kọ́ rèé wọ́n ní kí ni shirt size ọkọ yín your hobby t shirt shirt size shirt tí wọ́n máa ń wọ̀. size. bẹ́ẹ̀ shirt size wọn tí wọ́n bá decide láti wọ shirt títí bá mi kọ́. Hmm. wọ́n ní your own gown size size gown ti yín tàbí trouser tàbí skirt ti ti yín unless eh, ẹ jẹ́ ká mú trouser or skirt eh, ti ti yín gown size sẹ́ẹ̀mù náà ni gbogbo ẹ̀ máa jẹ́ ẹ jẹ́ ká mú skirt or trouser kó lè jẹ́ the same thing skirt size ni tàbí trouser size ni ok trouser size wo lẹ̀ ń wọ̀ ṣe máa ń wọ̀ trouser ẹ yẹ jẹ́ ká mú gown lẹ fẹ́ ó ẹ mú gown size ni. ìbéèrè lẹ́ẹ̀kẹtàlélẹ̀ wọ́n ní tẹ́ bá fẹ́ mu ice cream bẹ́ẹ̀ ṣe wáyé flavour wo lẹ máa fẹ́ mu ẹ kì í mu rárá kódà ẹ jẹ́ ń fò ìbéèrè tó tún tẹ̀lé lélẹ̀ wọ́n ní irúfẹ́ ọbẹ̀ wo ni ọkọ yín fẹ́ràn jù your husband bed soup. mo ti fò kan mo ti béèrè gown size sí yín ó kí ni trouser size waist trouser size ọkọ yín ká fìyẹn rọ́pò ẹ̀. ṣe ti kọ́. ẹyọ kan tó gbẹ̀yìn lélẹ̀ ní ọjọ́ tí first meeting ẹ̀yin àti ọkọ yín ṣé ẹ lè rántí kọ́lọ̀ bóyá shirt tí ọkọ yín wọ̀ ní ọjọ́ tẹ kọ́kọ́ pàdé ní ọjọ́ tẹ lọ pàdé first outing kò ń ṣe bóyá ọjọ́ tí ẹ sọ pé pàdé mi níbi báyìí yẹn o ṣe rántí kọ́lọ̀ shirt tí wọ́n wọ̀. ṣe kọ̀ọ̀kan síbẹ̀ ẹ gẹ́sì. <laughs> bàbá wa gan rẹ́rìn torí bàbá wa rántí ẹ ìwọ tó fẹ́ lọ wú ọmọ wàá tún wo rẹ pé ṣé mo wà òkè mo wà òkè o òkè <laughs> nà ẹ ṣe bàbá wa ẹ bá mi yọ ìbòjú tẹ fi bòjú ẹ má bínú sí wa ẹ káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ ṣe dáadáa lè dé olúwa ṣeun a sọ pé kí ni shirt size títí yín shirt size. shirt size. ẹ size shirt tẹ̀ ń wọ̀. sl. sl extra large ni àbí. there's there's large there's sl sl sl. tọ́ba máa pè é ní nọ́mbà nǹkan torí nọ́mbà níyàwó yín kọ. Um, I think that would be ó fi fashion to obìnrin pè é nìyẹn that would be I think maybe fourteen or. <sighs> àárín yẹn ó ti ó ti dàpọ̀ ó ti dàrú ẹ̀yin kọ ẹ̀yin fẹ́ lo oní sl bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni irú nǹkan tó yẹ káwọn náà lò nìyẹn ẹ jẹ́ kí a fi àwọn kọ nọ́mbà nọ́mbà tó tẹ̀ kọ kò tẹ̀ kò jọ shirt size rárá <laughs> wọ́n kọ forty two ó dáa ìyàwó àti àti gbé yẹn gbági ìbéèrè lẹ́ẹ̀kejì ni pé kí ni gown size tí ìyàwó máa wò. ẹ wò wọ́n dáadáa lẹ́ẹ̀kan sí ẹ wò yá wa dáadáa lẹ́ẹ̀kan sí yá wa ò ní wọ size twelve mọ́ wọ́n ti kọjá size twelve. ẹ ti ẹ try ẹ try ẹ try ẹ try ẹ try díẹ̀ ìyá wa kọ sixteen ìyá wa gan bóyá torí wọ́n ti jẹ́ àgbàlagbà wọ́n ẹ̀yin gan ẹ ní wọ sixteen fourteen lẹ máa wọ normally torí ẹ̀ mo sọ pé dáàdì try dáàdì súnmọ́ ipò yẹn a bá ń wò yín láti wájú báyìí ẹ̀ níwọ̀ ju fourteen lọ tẹ́ra twelve lẹ máa ń rà jù. bí bá mi tiẹ̀ ṣe sọ pé twelve mo mọ̀ pé bá mi mọ̀ ra sọ fún yín òun mo ṣe sọ pé màá fún wọn ní díẹ̀ ó dáa ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ pé favorite soup ọkọ yín fẹ́rùtù tí yín gangan ló ga ìyàwó àti ẹ̀rọ yẹn kan tó kọ́ wọ́n sáré kọ́ ni pé ẹ́ ẹ̀gúsí ó dáa a sọ pé kí ni ṣáìsì ìbéèrè tí mo fi rọ́pò ìbéèrè trouser waist tí ó wà níbí pàápàá trouser waist tí tọ̀dọ̀ ti yín. thirty eight thirty six thirty eight yàwá súnmọ́ ọkọ̀ forty wọ́n ti yàwá sàn kankan wọ́n ní ẹ̀ lè mọ̀ àbí ó dàgbà sọ pé wọ́n ní mọ̀ bí ẹ̀yin lè máa ń ra trọ́sà fún wọn ìyàwó àsùnmọ̀ wọn kọ forty ẹ̀yin sọ pé thirty eight òun mo ṣe wò pé ẹni tó bá wọ thirty eight ó ṣeé ṣe kó lè wọ forty òun mo ṣe tún sọ pé àti kí tún ni thirty eight forty nìyẹn wa kọ bọ̀tẹ́ ẹ̀ lè wọ forty yóò mọ̀ jábọ̀. ó dáa ẹ ṣeun adúpẹ́ ẹ ṣe adúpẹ́ ẹ ṣe adúpẹ́ ẹ nítorí pé a fi ìwé pè yín ẹ̀dẹ̀ jẹ́ wa máa fún yín ní fifty over hundred ẹ ti gba gbogbo máàkì wa tán. <laughs> ẹ tíráyì ẹ tíráyì ẹ n tó jẹ́ kó jẹ́ ìdajì ni pé àwọn miss miss kìíní kọ̀ọ̀kan wà irú shirt size tàbí àti gown size àti gbogbo ẹ̀ ó dá ẹ ṣe àdúpẹ́ ó sì kù ìbéèrè ilé ìta lọ yà máa lọ sí èmi ẹ̀yin èmi ẹ̀yin tó bá jẹ́ ẹ̀yin ẹ nàwọ́ sí wọn tó bá jẹ́ àwọn ẹ nàwọ́ sáwọn ṣùgbọ́n tó bá jẹ́ ẹ̀yin méjèèjì ẹjọ ẹjọ nọwọ́ ní táìmù kan náà ẹ má dúró kẹ́nìkan kọ́kọ́ nọwọ́ kẹ́nìkejì tó nọwọ́. ó dà ìbéèrè alákọ̀ọ́kọ́ lélẹ̀ wọ́n ní ta ni ó máa ń ṣìnà ẹni tí tẹ bá fẹ́ jáde ẹni tí ò mọ̀nà dáadáa ah, dádì ni wọ́n ta ló máa ń gbàgbé nǹkan lọ́pọ̀lọpọ̀ ìgbà má ṣe kínní dádì náà ni wọ́n ní ta ló likely kó pẹ́ máa sùn ẹni tó máa ń pẹ́ kó tó sùn dádì ni ee wọn tà bá tẹ bá ń wo múvì ta ló máa ti sùn lọ kẹ tó wò tán mọ́mí and dádì wọn tẹ bá fẹ́ jáde ta ló máa ń pẹ́ ṣe tán màámi màámi kó tó kun makeup ah. wọ́n ní ta ló máa ń ṣe tónítóní jù who is more tidy mọ́mì náà ni wọ́n ní ta ló máa ń jẹ nǹkan dúndùn ká jẹ jọǹkì ká jẹ gbogbo ẹ̀ mọ́mì ẹ̀ tí wàá ní ẹ̀mọ́ ice cream <laughs> da wọ́n ní ta ló máa ń jẹun tó ní ata ta ló fẹ́ràn oúnjẹ aláta jù kò sí <laughs> mo fẹ́ràn bẹ́ẹ̀ méjì ṣe jọjú báyìí <laughs> no ọlá no ó dáa ohun ta ló fẹ́ràn láti máa lọ pàtí with party party people. Hmm. <laughs> wọ́n ní wiz ta ló máa ń ṣàwádà jù wiz mo jovia dádì wa ni ẹ pàtẹ́wọ́ fúnra yín dáadáa ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ torí pé àwọn ìdílé aláyọ̀ ni wọ́n mọ ara wọn dáadáa ẹ̀yin náà ẹ mọra yín dáadáa ẹ mọra yín dáadáa ó máa ń ro ìfẹ́ sókè. So nínú ilé ẹgbẹgbà tí mo béèrè pé oúnjẹ wo ni ọbẹ̀ wo ni dáàdì fẹ́ràn jù mọ́mí ò tiẹ̀ tí ìròyìn tó sọ pé ẹ̀gúsí ni tó gbé ẹ́ <laughs> ó gbé pọ̀mọ́ sórí ẹ bàbá wa ẹ bá àwọn ojú ìyàwó yẹn já sáré ṣèlérí níwájú ilé ẹjọ́ ẹ ẹ nítorí pé ó mọ̀ mi tán dáadáa ó mọ̀ mi tán dáadáa ó yá ẹ máa sọ bí mo ṣe ń sọ. nítorí pé ó mi tán dáadáa kí ló fẹ́ kí n ṣe fún ọ báyìí nítorí pé o mọ̀ mí tán dáadáa mm. má ṣe kọ́ fún ọ. kí ló fẹ́ kí n ṣe fún ẹ báyìí. ṣé kí mo mọ̀ ọ́ tán eh, ara mímọ̀ náà ni ah, eh. Eh, orí ilé ilé ìdúpẹ́ nǹkan tó bá wù wọ́n lọ́kàn náà máa gbà lénìí ẹ fi yá wọn ẹ fi yá wa lórísun. nítorí kò mọ̀ dáadáa mm. kí ló fẹ́ kí n ṣe fún ẹ lénìí. lénìí mọ́mì kọ́ mi. Mm. kò ní pọ̀ kò dẹ̀ ní pa lára tá a bá ti kúrò níbi báyìí mm. kẹ̀kọ́ ṣáà gbé mi jáde lẹ́ẹ̀kejì ó ga jù ló bá tán kò pọ̀ jù. kò pọ̀ jù ẹ̀rù tí ń ba dáàdì wọ́n rò bẹ́ẹ̀ máa bí odò odò bíi mẹ́fà. kò pọ̀ jù kò pọ̀ jù. <laughs> dáàdì ni màá ṣe nǹkan ẹ ẹ mm. ó dáa ó yà ẹ̀ṣẹ̀ yẹrí ṣe máa ṣe fún wọn. máa ṣe ó dáa ó yá ẹ̀yin náà bá àwọn ojú dáàdì pé torí pé ẹ̀mọ̀ mi tán dáadáa. torí pé ẹ̀mọ̀ mi tán dáadáa. dáàdì mọ̀ yín o dáàdì mọ̀ gown size ten wo ẹ̀yin gan ẹ̀fẹ́ ẹ̀mọ̀ size gown ten ṣùgbọ́n dáàdì mọ̀ ẹ bá ń béèrè pé kí lẹ wá fẹ́ kémi náà ṣe o tá a bá délé lálẹ́ yìí o. kí lẹ fẹ́ kémi náà ṣe o tá a bá délé lálẹ́ yìí. Mm ó ṣe jẹ́ tàbá délé. ah tẹ̀bá délé ni ti dá ti mọ́ mi <laughs> ẹ̀yin èlé ẹ̀ lè béèrè odò mẹ́fà rárá. tàbá délé hmm. ẹ fún mi lóúnjẹ tó yẹ kẹ́ ẹ fún. dájú kí wọ́n mi bá yín ṣe ẹ̀gúsí tẹ̀ láìkì yẹn àti yán tọ́ hmm. bá tẹ̀ bá jẹ yán tán kọ́ yàrá òkè <laughs> àbí mọ̀ fún yín massage <laughs> àtórí ẹ̀yin náà ẹ ti gbé mọ́mì jáde so mọ́mì àwọn pé gbogbo treat ni màá fún bàbá ẹ̀ lálẹ́ ẹ ò bó ṣe máa wà nìyẹn ẹ̀yin náà ń kọ́ ẹ̀ máa ṣèlérí fún àwọn ìyàwó yín ohun tó dáa ni ká mọ ara wa tán torí ó máa máa ro ìfẹ́ sókè nínú ìgbéyàwó wa ó lè sílẹ̀ aláyọ̀lẹ́ṣẹ̀ wa ẹ jẹ́ adé òkè lọ à ń padà bọ̀ káàjọ máa gbé pọ̀ títí dalẹ́ ah, títí dalẹ́ kífẹ́ wa tẹ̀síwájú títí dalẹ́ ah, títí dalẹ́. <laughs> lájọ wà gbọ́pọ̀ títí dalẹ́ náà ìfẹ́ wa máa tẹ̀síwájú títí dalẹ́ ohun yẹn nìyẹn fún gbogbo wa pátápátá tá a wà lọ́ọ̀dẹ̀ ẹ tún káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí lórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ti ní gangan èmi àti àwọn ìdílé aláyọ̀ mi àṣejọ wà lórí ètò ẹ kú kalẹ̀ lórí ètò sá ẹ rọra máa ẹ àti bó ti abala kan náà tí a máa ń pè ní abala ojú abẹ ṣé ká sójú abẹ ń kù ká ìyá wa ń kọ́ àtẹ̀fàsókò. Mm-hmm. ó dáa ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìyá wa wọ́n máa sọ pé ladies first àbí ladies ni ìyá wa sweet sixteen wọ́n sọ pé kí ni ohun kan tẹ́ ẹ miss nǹkan yọkan tẹ́ ẹ miss nínú ìgbéyàwó yín bí à nǹkan yẹn ẹ máa ń ṣe ẹ̀dẹ̀ láì kọ́kọ́ yín máa ṣe wọn wá kí n ṣe é èdè míìsì nǹkan yẹn kí ni nǹkan náà. kí ni àtọkọ mi ká tó fẹ́ra ní ìwọ̀nba tá a hmm. fi jọ ṣe kò hmm. síbi tí ò lè gbé mi lọ ṣùgbọ́n nígbà tá a hmm, fẹ́ra tán iṣẹ́ ti pọ̀ ah. iṣẹ́ pọ̀ fáwọn dádì wa ẹ má wọrí màá gbé yín jáde lọ́la màá gbé yín jáde lọ́tùnla màá gbé yín jáde. ọ̀la ò bá tán mọ́ ọ̀la bá ń dọ̀la ọ̀la tún dọ̀la. ó ń dọ̀la o. olúwa o kábíyèsí rẹ olúwa dáàdì ṣé lóòótọ́ ni kí n tó bẹ̀rẹ̀ sí ní dájọ́ <laughs> kí sí tòótọ́ mọ́mì ti parọ́ kan mọ́ yín òótọ́ ni ṣùgbọ́n ó lálàyé nú. ìfọ̀ nǹkan. ó lálàyé nú. Hmm. <laughs> Hmm. ó yá ẹ ṣàlàyé díẹ̀ díẹ̀ ìṣẹ́jú hmm. kan. kì í ṣe wípé kò wù mí ká má máa jọ jáde bí ìgbà ọ̀ṣìnkín ṣùgbọ́n nígbà tí eré ti dèrè ọmọ ti wọ̀ ẹ́ léyìí ti wọ̀ ọ́ a máa á sáré tìyàwó. Hmm. àṣàtọmọ hmm. àṣàtẹbí hmm. a ààrẹ ní fi àwọn ojúlùmọ̀ náà lẹ̀ ẹ káàrí láì <laughs> dádì ojúlùmọ̀ <laughs> bá mi ẹ tiẹ̀ ra láàyè ṣe ẹ àyùmọ̀ báwọn bá mi ṣe sọ wọ́n ní omi la kọ́kọ́ tẹ̀ báyìí ká tó tẹ yan rìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìbọn ẹrí lórílẹ̀‐èdè tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí mm. ó ti di dandan kéèyàn ẹni tó bá fẹ́ jẹun gbọ̀ngbọ̀n á tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ìdí nìyẹn. a mọ̀ pẹ̀lú gbogbo àtótónu yín àwa náà understand yín mọ́mì náà ò dẹ̀ sọ pé ojoojúmọ́ ẹ̀kọ̀ọ̀kan náà pé ẹ̀kọ̀ọ̀kan ni ṣé wá rí ẹ̀kọ̀ọ̀kan yẹn tí a bá ti rí gẹ́gẹ́ bí obìnrin ó máa ń dùn wá gan-an ẹ lè kàn róbìnrin mi á kàn wọ ọ lè wọ depression lọ tẹ bá béèrè lọ́wọ́ ẹ pé kí ló ṣe ẹ á ní mi mọ̀ kò dẹ̀ mọ̀ lóòótọ́ ṣùgbọ́n tẹ bá dẹ̀ gbèrú obìnrin bẹ́ẹ̀ tẹ kàn pampa tẹ mú àwọn ọmọ tẹ mọ̀ pé àwọn ọmọ ti dàgbà dáadáa tẹ kó wọn sí ẹ̀gbẹ́ kan tí wò pé wo èmi àti ẹni odidi wíkẹ́ndì yìí <laughs> yes kẹ́ ṣe mọ̀ wípé inú tó ti ń jó lọlẹ̀ á tún jó sókè bá mi àyè ṣì wà láti tọmọlúàbí ẹ ṣe <laughs> ó yá ẹ máa wojú ìyá wa lórí ètò ìléni gbogbo explanation yín àgbà wọlé ẹ yẹ sọ pé èmi fẹ́ ṣe sọwọ́ rí. láìsí ilé ẹjọ́ ilé ẹjọ́ ni iwájú ilé ẹjọ́ lẹ́wọ̀n èmi lágbájá ọmọ lágbájá ayọ̀ mhm. ọmọ olóòtú. Eh, mo ń ṣe ìlérí. mo ṣe ìlérí. fún ìwọ. fún ìwọ. ó yá ẹ bá ń dárúkọ mọ. adélọlá aya olóòtú. wípé wípé látèmi lọ. látèmi lọ. màá máa wá àyè. màá máa wá àyè. nínú àìsàyè. nínú àìsàyè. láti máa gbé ẹ jáde bíi tàtẹ̀yìnwá. láti máa gbé ẹ jáde bíi tàtẹ̀yìnwá kí olúwa kó ràn mí lọ́wọ́. olúwa ràn mí lọ́wọ́. àmín. àmín. ìyá mm-hmm. wa bàbá wa ti ṣèlérí èmi máa pè eh, eh, ọ̀sẹ̀ ọjọ́ mélòó ni ká fún bàbá wa kọ́ fi yẹn. Eh. kò ní ìjọ ọjọ́ àkọ́kọ́ mi jáde lọ báyìí. látẹ̀mí gan látẹ̀mí lọ ó yẹ kí n sọ pé kí ìyàwó aṣọ́ọ̀pù náà mọ̀ ẹ bàbá wa ó kọ ẹ̀yìn náà ẹ bá ń sọ àwọn nǹkan tí ẹ fẹ́ kí ìyàwó kí wọ́n máa tún máa ṣe bóyá tí wọn kì í ṣe níṣẹ́jú kan. Hmm, ojú abẹ ni à ń sọ. Hmm, bẹ́ẹ̀ni. Hmm, wọ́n ní eh, ọkùnrin àtobìnrin àbóbìnrin àtọkùnrin àbọ̀rẹ́ àtọ̀rẹ́ wọ́n bá jọ wọlé tó bá jọ rẹ́rìn jáde wọn ti sòótọ́ ọ̀rọ̀ fúnra wọn ó yá ẹ bá sòótọ́ ọ̀rọ̀ fún ìyá wa wọ́n ti sòótọ́ ọ̀rọ̀ fẹ́yìn ní tó ń dùn wọ́n lọ́kàn wọ́n ti sọ ṣé mo máa rọrọ sọ ṣá. ó <laughs> yá ìwà wo lẹ fẹ́ kí ìyá wa yí padà bóyá nǹkan kan tí wọ́n ṣe tẹ́ ẹ fẹ́ tẹ́ ti máa ń sọ ó yá ìwà yìí má máa ṣe mọ́ yàwọn ṣáńgẹ́lì yìí ni wọ́n. gbogbo ìwà ẹ̀ náà ló dára hmm. ló tẹ́ lọ́rùn ohun tí màá kàn fi náà ni wípé. ẹ fẹ́ fi kún yẹn la fẹ́ gbọ́. ó ní wípé kó túbọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù fún àwọn ọmọ tá a bí torí àwọn ọmọ òde wòyí ọ̀rọ̀ wọn ò gba gidi bí ìgbà tàtijọ́ nígbà àtijọ́ báyìí irú àwa wọ̀nyí wọ́n bá ti rárá wa ń kó lẹ́ẹ̀mejì orí wa máa pé ṣùgbọ́n nsìn bẹ́ẹ̀ bá rárá mọ́ ń kó ọlọ́pàá gan lè wá mú un. <laughs> ọmọ gan pè ya rẹ̀ lẹ́jọ́. bẹ́ẹ̀ni hmm, ó dáa ó ní sùúrù kó túbọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ sùúrù. fún àwọn ọmọ yá wa ẹ wọ́n ní pé kẹ́ ẹ tún mú sùúrù bàbá wa ti ní àwọn ọmọ yìí dáadáa torí èmi ò bá pé títa àríro là ń kọlà tó bá jìnnà tọ́ yóò doge fún àwọn ọmọ ọ̀sìn yìí náà kọ̀ọ̀kan wọn fi bẹ́ẹ̀ fẹ́ ojú tó nítorí ojú wọn ti là sí oríṣiríṣi nǹkan tí ojú ti wa ò là sí nígbà tí àwa náà ṣe kékeré ṣùgbọ́n bí bàbá wa ṣe fẹ́ wọn ni kẹ́ mọ̀ sí ní sùúrù. Okay díẹ̀díẹ̀ wọ́n dá ẹ ṣeun ẹ ṣe a ti bọ́ sí abala eré ìfẹ́ rè eré ìfẹ́ dára eré ìfẹ́ ládùn eré ìfẹ́ dùn ìgbà ẹ ẹ ẹ ẹ máa kọ ìtókù lọ mo fẹ́ láìkì apá abẹ yẹn ó dà bàbá wa eré ìfẹ́ tó gbé wá ni wọ́n ní kẹ́ wọnú ẹyin ju ìyàwó yín kí ẹ bá wa sọ fún wọn bí wọ́n ti rẹwà tó bí wọ́n ti ń dá yín lọ́rùn lójoojúmọ́ ìṣẹ́jú kan ó yá. Ah, eh. mm-hmm ẹ sì lè kọ́ lórin bó bá jórin ló kó sí yín lẹ́nu. ní ìtayín sí ẹ fi bẹ́ẹ̀ mú orin kan ṣùgbọ́n bẹ́ẹ̀ bá. ó yẹ sọ lọ́rọ̀. kí n sọ lọ́rọ̀ náà yẹ mm-hmm. mo máa tí mo bá ń wò ẹ mo mm. máa ń rí ìmọ́lẹ̀ hmm. tó ń tàn hmm. ìmọ́lẹ̀ tó ń lé òkùnkùn sẹ́yìn mo dẹ̀ máa ń rí ẹwà òdòdó hmm. ẹgbẹ́ òsókè dáadáa kára lè gbọ́. mo máa ń rẹwà òdòdó tó tayọ àdúrà mi ni wípé hmm. kódodo yẹn kó má rẹ̀. kò ní rẹ̀ lórúkọ Ọlọ́run àmín ẹ bá fún wọn kìsì bẹ́ẹ̀ tẹsí bẹ́ẹ̀ ṣe ní kódodo yẹn má rẹ̀ yẹn <laughs> kó rọra lọ bẹ́ẹ̀ gbòòsà kẹni sẹrẹǹtì ìyàwó àbí kí a ní sẹrẹǹtì sẹrẹǹtì <laughs> ó yá bá fún wọn ní sí. wọn lọ di sísà ní ilé ìsọ̀rọ̀ ilé ìtọ́jú ni. gbòòsà ah ta ló tó bẹ́ẹ̀ ká ló tó di sísítà níbi tẹ́ ẹ wà ẹ mọ̀ wípé ẹ̀yin lọ́lọ́run kékeré sísítà mi àti ìyá wa lórí ètò léni ó ga jù lórí ètò ìyá wa ẹ bá mi kọjú sí ọkọ yín kẹ́ ẹ bá mi kọrin ìfẹ́ kékeré kan fún wọn kẹ́ ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn tó ṣe ti ń tọ́jú yín láti bíi ọgbọ̀ọ̀dún ó dín márùn sẹ́yìn àti ẹ̀yìn àtàwọn ọmọ ó yá dáàdì wa ẹ bá mi rọra tweet sọ́dọ̀. So mọ́mì díẹ̀ ẹ tún ti sọ́dọ̀ wọn díẹ̀ ni ẹ tún tún sẹ́yìn ni ah, ó dáa báwọn ó yá ẹ bá ọkọrin ìfẹ́ kékeré kan. lómi èé oní tèmi ọ̀rẹ́ mi olólùfẹ́ hmm. ojú kan ṣáàlàdà mi lọ́lá olúwa kò sóhun tó yá wá. kò sí o ẹ bá dúpẹ́ lọ́wọ́ yín fún ìtọ́jú mi àti tàwọn ọmọ mo gbà á ládùúrà pé owó yín á túbọ̀ máa ròkè. àmín. owó tẹ máa máa owó tẹ fi máa tọwọ́ bá owó lẹ máa máa rí mú jáde. àmín. owó yín kàn sàlẹ̀ ọkọ̀. kò ní kan ni. owó ló máa máa kàn. àmín. Jésù Olúwa wa. àmín. Ah, ibo lẹ wá ń lọ ibo lẹ wá ń lọ yàrá bá mi gbé lọ jàre jésù olúwa wa yẹn gbòòsà <laughs> ah, dáàdi wa sọ kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan wọ́n ní wọ́n má lọ di sísá yín ní ṣọ́ọ̀ṣì téèyàn jókòó ti ọkọ ẹ̀ ọkọ ẹ̀ baálé ẹ̀ olówó orí ẹ̀ ah, àwọn ará ṣọ́ọ̀ṣì gan inú wọn mọ̀ dùn ní wọ́n ṣe kábíyèsí o wọn mọ̀ ṣe sàdánkátà fún yín ẹ ṣeun adúpẹ́ nítorí pé àpè wá sórí ètò ilé aláyọ̀ wípé ẹ dáhùn ẹ jẹ́ wá ẹ fi ààyè kékeré sílẹ̀ fún wa nínú ààyè tí ò sí àmọ́ lóore ẹ ṣe àdúpẹ́ ẹyẹ alẹ òun ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n ọ̀fà fún kọ ìyẹn ò jẹ́ bó ti dàbí kémi àti àwọn ìdílé aláyọ̀ mi kájọ máa sọ̀rọ̀ lọ ní mẹ̀lọmẹ̀lọ lẹ́ni náà ni aago sọ pé ọlá jẹ́ káre lé ilé là ń lọ àgbẹ̀ kan ò roko roko kó gbàgbé ilé ṣùgbọ́n ẹ ti mọ̀ pé tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó di dandan kẹ́ ẹ pàdé wa Ọlá Ọ̀nàbàjọ́ ni mò ń jẹ́ aya Olúwaṣeunlá fún mi aláṣàkẹ́ ti ń gbọ̀ngàn tí ò kọ́ mọ̀ ìyá gbogbo ìfẹ́ lórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ti ń gbọ̀ngàn tó bá jẹ́ orí Orísun lẹ ti fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ tẹ̀lé wa at Orísun TV náà ni tó bá jẹ́ èmi lẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹ tẹ̀lé mi at Ọ̀nàbàjọ́ Ọláwálé at Ọ̀nàbàjọ́ Ọláwálé tẹ́yìn bá dàbí ìdílé aláyọ̀ mi ẹ wá bá mi darapọ̀ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi màá dá yín lóhùn màá fún yín ní èsì tó bá dáa ẹ̀yin ìpolówó ọjà ń kọ́ yorùbá pé òun ni àgùnmọ̀ owó ẹ gbé gbogbo ìpolówó ọjà yín wá ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ ẹ kàn sí mi ẹ gbé polówó ọjà yín wá kí n bá yín polówó ẹ ẹnu mi ti ń yọ̀ yìí kí n bá yín fi sọ káráyé ó gbọ́ <laughs> ó sì di dandan kájọ gbogbo àyìn jẹ́ nítorí pé ẹnìkan kì í bá wa dòwò pọ̀ nínú iléeṣẹ́ tẹlifíṣàn Orísun ó sì pàdánù ó ṣe wọ̀ ṣẹ́gbà tí wọ́n sọ pé ra àtayọ̀ la máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ mi ti máa ń sọ ẹ jẹ́ kí ìfẹ́ kó fẹsẹ̀ múlẹ̀ nínú ilé yín ẹ jẹ́ kí ẹ̀rín kó jẹ́ nọmba two food tẹ́ ẹ máa jẹ nínú ilé yín ẹ̀rín músẹ́músẹ́ kẹjọ máa fara yín mọ́ra láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kí gbogbo ẹ̀ kó máa lọ lóní mẹ́lọmẹ́lọ ọdẹ wa máa dùn ni kò ní kàn ẹ̀yin ìdílé aláyọ̀ mi ẹ ṣé àdúpẹ́ ṣé tí n bá tún fìwé pè yín lọ́jọ́ mi ṣe máa dáhùn báyìí ẹ ṣe ẹ ṣe bàbá wa tiẹ̀ sọ́tẹ̀rín tọ̀yàyà ni pé àwọn máa wá ẹ tó bá ti wá rí bẹ́ẹ̀ jájọ máa jọwọ́ sáwọn aráalé pé ó ti dàbọ̀ ó ti dìgbà kan náà káfíńrà tayọ̀ pàdé.